إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمال من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 أن تعتزم بكتاب الله وسنة محمد صلى الله عليه وسلم فمن تمسك بهذين الأصلين نجا واهتدى في حياتين وما خارت قوة الأمة إلا حينما ابتدعت عن هذين منهجين عظيمين عباد الله ومن أعظم ما جرح به هذان الأصلان الابتداء في الدين والابتداء في الدين من أخطر ما يكون على دين الأمة وفي هذا الشهر شهر رجب تحدث بدع كثيرة والنبي صلى الله عليه وسلم حذر همته من البدعة كلها في أي شهر وفي هي الزمان وفي هي مكان والمبتدع باللسان حاله كأنه يقول إن هذا دين لم يكتمل فأتيت بهذا البدع حتى يكتمل وهذا مناقض الصريح لما قال سبحانه وتعالى في كتابه اليوم أقمت لكم دينكم الآية قال أبو الذر رضي الله تعالى عنه ما مات رسول الله صلى الله عليه وسلم والطاهر يطير بجناحيه في السماء إلا ذكر لنا منه علما عباد الله ومما لا خلاف بين أهل العلم أن وجب لو فضل عظيم قال سبحانه وتعالى إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والحق منها أربعة حرم ذلك دين القيم فلا تظلموا فيهن أنفسكم عباد الله والشهر رجب من هذه من هذه الشهور قال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى عامة الأحادث المحظورة المحظور في فضل رجب كلها كذب وقال ابن رجب رحمه الله تعالى وأما الصلاة فلم يصح في شهر رجب صلاة مخصوصة وأما صلاة الرغائب في أول ليلة الجمعة من شهر رجب كذب وباطل لا تصح وهذه الصلاة بضعة وقال ابن رجب لا أما أما الصيام فلا يصح في كل صيام رجب لا عن النبي صلى الله عليه وسلم ولا عن الصحابة أدعك فالله عليكم في الله orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam nínú àṣà ànábùwà Muhammad léyìí tí àwọn àfa sálàm tí wọ́n kọ́ sí ànábì látara ilé ní gbogbo gbàtà ànábì sallallahu alayhi wa sallam tí máa ti ń bá wọn sọ̀hábà tí ń bá wọn sọ̀rọ̀ kọ́rọ̀ náà lè ba nítumọ̀ lọ́kàn wọn anabi a máa jóye wọn pé èyí tó lóore jù náà tá a gbọ́dọ̀ tún gbé ọ̀rọ̀ mi lélẹ́rí ẹ̀ ó náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba bọ́lá ọba ti sọ̀rọ̀ a tún gbọ́dọ̀ sọ pé lágbájá sọ mọ́ lẹ́yìn tó pé láwùjọ ti wà yìí kò rí bẹ́ẹ̀ bọ́lá ọba sọ̀rọ̀ èyí tún ní ṣéwù kan sọ bọ́lá ọba sọ̀rọ̀ ẹni mú kádàmù kan sọ eléyìí ọba mu bọ́lá ọba ti sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ pátápátá agbe ti sẹgbẹ kan ni ọlọlọrun nìkan láàmú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam agbẹmọ ìyá àwọn sọhábà ìlànà tí wọn fi ń sin lọ́hún tí ó fi jèrè ẹ̀sìn náà tọ́lọ̀ wọn fi sẹ̀yìn lẹ́sàn lórí ìjọsìn náà ó ní kí wọn sin lọ́hún pẹ̀lú lànà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam kìí pẹ̀lú lànà ẹnìkan tó là kalẹ̀ kìí ṣéwù kan tó là láwùjọ tiwa lónìí kò rí bẹ́ẹ̀ ìlànà àwọn àfáà míì láwọn kábí sin lọ́wọ́ ọba àwọn míì wọ́n mú lánàá sẹ́wù amúdá Tìjání àwọn kan mú lánàá rẹ̀ àwọn kan mú lánàá sẹ́wù abukọ́ọ̀dì Jilani àwọn kan mú lánàá rẹ̀ wọ́n làwọn fi sin lọ́wọ́ ọba gbogbo eléyìí ìlànà tí wọ́n bá tọ́ kò ní lè bá dé èyí bá dálì jẹ́nà láéláé ìlànà tí yẹn lè fi bádà lè jẹ́ náà òun náà ni kí yẹn sọ ìlànà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábí sallallahu alayhi wa sallam ajọmọ ìyá wọn sọhábà èyí tó burú jù nínú àlámọ̀rí òun náà ni ẹ̀sìn àdáadáalẹ̀ irú náfìlà tánábí òyàn kéèyàn yan rú ẹ̀ irú àdúrà tánábí òṣè kéèyàn máa ṣe rú ẹ̀ irú àwẹ̀ tánábí ògbà kéèyàn máa gbà rú ẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo tó bá jẹ́ àdáadáalẹ̀ àánú gbogbo ẹ̀ kò sí ìtò dá mẹ́ gbogbo tá a bá sì lánàá ni bẹ́ẹ̀ bá ń ṣe é ló padà wọnà náà ni o ọlọ́mọ ti ẹni kankan ọlọ́mọ aná jama mùsùlùmí èyí tí ó máa jẹ́ kókó kútùbà wa lẹ́ni òun náà ni atahadhir min albida ti rajab ìpè ìsọnilára kúrò níbi àwọn bídíà irísirísi tí ń bẹ nínú oṣù rọ́jàbùtà wáyé irísirísi bídíà ló pọ̀ mẹ́ nítorí pé àwọn èèyàn fẹ́ràn ìjọsìn àwọn èèyàn ń fẹ́ràn ìsúnmọ́lọ́ ọba púpọ̀ àmọ́ bí táwọn èèyàn ti máa ń ṣàdìde ni pé bá a bá fẹ́ràn ìjọsìn a lè fẹ́ràn ìjọsìn jàǹdàbí lọ o bá a bá la fẹ́ràn ìjọsìn ẹja gba ọ̀nà nígbà muhammad sallallahu alayhi wa sallam kakọ́sí rẹ̀ ní gbogbo jọ́sìn. tàwa ṣe bẹ́ẹ̀ á ní fọkànbalẹ̀ láyé tó bá dálì kìyàmà ìtọ́rọ̀ ọ yọjú sí nǹkan tí ó dáa ni. bẹ́ẹ̀ bá wo lónìí nǹkan tó lè jẹ́ ti agbára àwọn àtàjì àlùmọ́ anábọ́à muhammad tó lè jẹ́ ti agbára wa dúró bìtànà oníkádìmọ́kọ ọlọ́run òkú ọlọ́run tágì mú olúwaníwà àtọ́símọ́ bihablillahi jami'an wala tafarraqu òkú ọlọ́run tágì mú òun náà ní alukuhan àti sunna nebo muhammad bàbá di eléyìí mú ìjì agbára yóò wà nù àlùmọ̀ nebo muhammad ajẹ́ àwọn tí wọ́n ń pèpè síbi kí àlùmọ̀ nẹ́bì tí wọ́n lè bá ní agbára àwọn lẹ́ẹ̀ká kú àwọn náà ní àwọn afáàsúnnà àwọn ni wọ́n ń pèpè síbi pé ọlọ́run àtànẹ́bí sallallahu alaihi wa sallam àwọn méjì ló tọ́ láti máa tẹ̀lé alukuhani karim àti sunna nebuwa muhammad àwọn tíra méjèèjì yìí àwọn ni yóò fi wa àwọn ni yóò máa darí àlámọ̀rí wa láyé kéṣe tó bá wù wá ìjọ ànẹ́bí sallallahu alaihi wa á ní agbára látàrí léyìí. ìjọ ànábì ọ̀lẹ́ ó sì máa bá wa agbára ó máa dínkù lópin ìgbà tá a bá ti ń dá bíbí alẹ̀. Bíbí à ìmọ̀ ń bí agbára àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ ń bí agbára wa kù ni. Torí bíbí à ò ní já sọ̀kan. gbogbo ní ká gbó lórí ẹ̀mí wa yóò sọ̀kan náà àmọ́ gbà tá a bá ti ń dábí di alẹ́ eléyìí máa ṣe léyìí èyí tí ń ṣe èyí ẹni tí tẹ̀lé kìtàbù àti súnà òun ni tí ń ṣe ọ̀dá látara bẹ́ẹ̀ ẹ̀mí wa ó máa jìnnà síra wa bẹ́ẹ̀ ni wọ́n bá ti ń jẹ́nà síra wa ìfẹ́ ara wa àní ni mọ́ a jẹ́ kí àwọn tí yẹ ká máa jìnnà sí tí ó yẹ ká gbágun tí ó yẹ ká gbàgùn sí wọn tí ó yẹ ká kún wọn lọ́wọ́ lórí tí wọ́n ń ṣe gbogbo àfáà tí máa ń ṣe bídà títí ń pèpè síbẹ̀ ó fẹ́ kọjú àdẹ́gbà Muhammad ni sallallahu alayhi wa sallam jama musulumi eléyìí nípìnlẹ̀ méjì sanabi sallallahu alayhi wa sallam tó fi kalẹ̀ fún wa tó ní àánú oníbàwá anabi sallallahu alayhi wa sallam onítàrọ́kùn fíkùn amrayn. mo fi nǹkan méjì lẹ̀ fún yín o nígbà tá a lẹ́jẹ̀ papòdà ti ń sọ báyìí onítàwọ́ tó fi kún mo fi nǹkan méjì fún yín nítorí àwọn sàábì anẹ́bùwà láyé gbogbo tó bá ti rú wọn lójú nínú àlámọ̀rí ayé wọn gbogbo tó bá wọn lójú ẹ̀sìn ọmọlọ́gbà anẹ́bùwà láyé ó wà ní ẹni sọnù lẹ́yìn mi ẹni sọfò lẹ́yìn mi má tàmásàkò bí hìmà pẹ̀lú májẹ̀mú kan náà ni o ntí oníjẹ sẹnu tí oníjẹ sọnù tí bá kó láàrin yìí tán ntí oníjẹ sọfò tí bá kó láàrin yìí tán má tàmásàkò bí hìmà àyàfi tẹ́ ẹ bá di nǹkan méjì mú dáadáa ni kì í fẹ́ di kan mú méjèèjì ló ní ẹ dì mú alákọ̀ọ́kọ́ oní kitab Allah àti sunna nebo muhammad sallallahu alayhi wa sallam kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí o kò rí bẹ́ẹ̀ mọ́ lónìí kìtàbù láì àwọn yẹn dìrọ̀ mọ́ kìtàbù tó tún wá dìrọ̀ mọ́ náà kálukú tún wá ń tú pẹ̀lú fẹnu ẹ̀ kálukú ń tú pẹ̀lú fẹnu àfa rẹ̀ kálukú ń tẹ̀lé alukur'an pẹ̀lú fẹnu àwọn ṣéwù wọn ni wọn ò tẹ̀lé alukur'an gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ti sàlàyé rẹ̀ fún wa bí ẹ bá dilé èjì yìí mú èyí ó máa jẹ́ ẹni tí yóò máa tí àlámọ̀rí ayé rẹ̀ yàn yín yóò da àlìkíyàmà náà ó yìí sunwọ̀n fún un gbogbo ẹni tó yẹ ká àlìkíyàmà sunwọ̀n fún un fẹ́ káyé òun kóun kò láyé pẹ̀lú rọrùn kò sóògùn kan pé ń tọ̀ òun ju kó di súnà nẹ́bí sallallahu alaihi wasallam kó dùn mú lọ bẹ́ẹ̀ bá ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ nílé ayé ẹni kò di súnà nẹ́gbà Muhammad mu sallallahu alaihi wasallam ìfọ̀kànbalẹ̀ ìgbádùn ayé ìgbádùn nùsàrè ìgbádùn alìkìyàmà kò síbi kankan tí yẹn lè rí ibi súnà nẹ́gbà Muhammad ni sallallahu alaihi wasallam jàmá mùsùlùmí bẹ́ẹ̀ bá wá wo inú oṣù yìí èyí ti fi bíbíà wọn náà ti dálẹ̀ nù sùlájà bùtà wáyé àbí ká máa ṣàlàyé ẹ̀ fúnra wa ni o pé eléyìí bídíà ni o eléyìí bídíà ni o fẹ́ni tí o bá fẹ́ ṣàṣe dànù ẹni bá fẹ́ ṣàṣe dànù nígbọ̀n tá ń sọ dákunjá pé à ń kírun bá ṣe kírun tó wínú. bẹ́ẹ̀ sì ni anabi sallallahu alaihi wasallam anabi ni ẹ̀ mọ̀ mo ṣe rí láàrin yín ni anabi ni ẹ̀ mọ̀ mo ṣe rí láàrin yín anabi ni ó dà gẹ́gẹ́ bí mo ṣe láàrin yín ó dà gẹ́gẹ́ bí ẹni tó dáná kalẹ̀ láàrin òru ó dáná kalẹ̀ ní òkùnkùn àwọn kòkòrò bí ilé ilé sun ẹtùmọ̀ wọn wọ́n máa wá bírú náà yìí ní ìgbà pé ní òkùnkùn ni wọ́n máa wá bẹ́ẹ̀ ẹn tó dáná kalẹ̀ yìí ni wá ń lé àwọn ilé ìsinsìn yìí pé ẹ kú o mẹ́ẹ̀ wọ́n bá ti lé wọn báyìí wọ́n máa gbẹ̀gbẹ́ wọlé báyìí wọ́n nígbà kẹ́lẹ́ àwọn ànábì mo ṣe rí nu o gbogbo tó lè gé ẹwọ náà lọ́n pátápátá lè ń wò kódà nẹ́bí sọ́mbò mi ànẹ́bí ni mo di mo di mo di yín mú ní ṣòkòtò báyìí ní kẹ́mẹ́ wọn náà ẹni tó ń já mi lọ́wọ́ ìfẹ́ wọ̀. òun ní gbogbo ọ̀tá bá ti ń sọ̀rọ̀ nípa dídá bó ọba ti ń rún mú wọn náà ń já wọn lọ́dọ̀ ànẹ́bí nù kódà kó jẹ́ wọ́n. dídá àwọn àbá wọn ti sẹ́nu ọlọ́run ti gbà wọn lẹ́rú èmi ò rí pé yẹn fẹ́ràn láyé àárọ̀ ni báwọn báyìí ti sẹ́nu ọlọ́run ti gbàrán rú ọlọ́gbà wọn lẹ́rú ọlọ́láàrí wọn ni àbáwọn náà sọ fún ọkọ ọlọ́gbà wọn lẹ́rú ẹ máa tan ayé mọ́ àwọn àbáta ti kú yẹn àbá dìkẹ́ àmọ́ ṣe rí fún wọn ọlọ́gbà wọn lẹ́rú ẹrú kí ló gbà wọn èyí ṣe lẹ́rú èyàn lé ẹ̀láyé láyé kó ṣe kó lẹ́rú fi lè Muhammad ọ̀rí tó dùn gbọ́ létí ni sunna nebuwa muhammad sallallahu alaihi wasallam òun lọ́wọ́ fi gbàyà lẹ́rú pẹ̀lúpọ̀ ẹni tẹ́wọ́n ti wá nu ọ̀wọ́n ń tẹ̀lé sunna rẹ̀ àmọ́ bídíà nítorí ká ìjìnà sí ni wọ iyyakum wa muhdathatil umur anábì ní ẹ̀jìnà sí gbogbo tí máa ń jẹ́ àdáadáalẹ̀ ẹ̀jìnà sí pápátá nítorí lóyìn àdáadáalẹ̀ àwọn náà pọ̀ nínú oṣù ọjà bù yìí tánàbíwa muhammad sallallahu alaihi wasallam títí ń sọ àwọn àtàjáàlì ó máa ń sọ alára kúrò níbi bídà. Anabi sallallahu alayhi wa sallam ó ní man ahdatha fi amúrinà hàdà. Mà laysa minhu fa huwa radd. Anabi náà bá lọ dá nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn yìí ẹ̀sìn tí mo mú wá yìí ẹni bá lọ mú nǹkan tí ò sínú rẹ̀ tí ìyẹn bá lọ mú wá. Anabi sallallahu alayhi wa sallam fa huwa à nígbà lọ́wọ́ rẹ̀. Nàìjíríà ń yà yín mọ́bí ààrẹ ń tà ń tẹ̀lé mọ́ mọ́lìkì la pé àmọ́ àmọ́ ń tẹ́ra wa púpọ̀ àmọ́ là ń tẹ̀lé yẹn pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àti ní fara tẹ̀lé àtẹ̀lé mọ́ mọ́lìkì o. ìkànnì àwọn àbá wa alájí aminullah rahimahullah ta'ala wọ́n sọ ń jọ kan wọ́n ní tó bá jásí pé lóòótọ́ òun làwọn tá a jọ ọmọ nàìjíríà là ń tẹ̀lé ìlànà Imam Malik lóòótọ́ ni àà gbogbo aláṣẹ náà. kọ́dà ẹ̀ rírẹ́ nìkan nú àwọn obìnrin wa tí ò ní bojú àmọ́ kan ń tẹnu sọ lásán pé máa ń dé àbí tiwáyà yín láfíríkà yín àyín ẹ mọ mọ́lìkì ni ẹgbọ́n tí mọ sọ ó ní máa lámù yẹkùn yẹwò mọ ìdìn dìínà máa lámù yẹkùn yẹwò mọ ìdìn dìínà ntí ò bá gẹ́ẹ́sì lásìkò ànábì ntí ò bá gẹ́ẹ́sì lásìkò àwọn kò lè gẹ́sìn lónìí náà gbogbo nábìlà rájàbù àwẹ̀ rájàbù lẹ́mùyẹ́kùn fi hafi nàbí sallallahu alaihi wasallam kò sí lásìkò ànábì kò ó gẹ́sìn lásìkò ànábì kò kò lè gẹ́sìn lónìí alimami malik rahimahu allah ta'ala wọ́n tún sọ pé manibutẹ́dà fi islam bid'atan yaroha hasana laqad za'ama anna nabiyya sallallahu alayhi wa sallam khana risala. لأن الله سبحانه وتعالى قال اليوم أكملت لكم دينكم Al-Imam Malik rahimahullahu ta'ala wọ́n ní gbogbo ẹgbẹ́ lọ dá bíbí àkànkẹ́ lẹ̀ sínú ìsìlámù yìí yàrá hasana òun náà gbà pé bídíà ni àmọ́ wá ní a mọ́mọ́ ẹni kìnìyàn nìyẹn ti ti parọ́ mọ́ ànábì ìtì ni pé ànábì ti jàmbá. jẹ ǹgbàtà tẹ bẹ tàwíìdì nílé ẹ wọn tá a lè fi ròyìn àwọn ànábì ọlọ́run àlìkìyàna jàmbá ti Imam Malik rahimahullah wọ́n lẹ́yìn tó bá bọ́ pé bídíà dá ń bẹ ń ni torí bá nẹ́bí lóhun ti jíṣẹ́ pé wọ́n á mú bíbí àmì wá ọlọ́ọ̀rẹ́ o eléyìí náà ń bẹ́ẹ̀ bí ẹsẹ̀ ìdílé àlìjẹ́ náà wà nẹ́bí ògbúra ní tó ń sọ. bẹ́ẹ̀ sì ni àwọn àfà wọ́n ní ẹ̀rí oníbíbíà níṣe sí bí o bá ti ẹ̀fẹ́ nu sọ etí ń sọ ni pé ẹ̀sìn ànẹ́bí ètí pé gbogbo ntánẹ́bí mú wá lẹ́sìn fún wa kè pé tábà gbà pé àwọn ntánẹ́bí mú wá ntánẹ́bí wa ṣe òun ni pé kó sàlàyé àwọn nǹkan tá a fi wà lìjẹ́nà kó sàlàyé fún wa tako juba náà lọ àwọn nǹkan tá a lẹ́sìn tá a fi wọn náà tí ó juba náà lọ a gbọ́dọ̀ gbàgbọ́ pé gbogbo ẹ̀ lànẹ́bí ti sọ kókó kú àmì ẹni bíbíà ètí ń sọ ní pé kò pé nínú sọ pé gbọ̀yẹ̀ báyìí ọ̀gbàràdà báyìí sànẹ́bí gbàgbé lónìí ni ta ló fi rán wọ sọ ọlọ́run wọn ni nígbà bá kí o lè sọ pé kí wọ́n bá kiri wa wà dáre tó nígbà sallallahu alayhi wa sallam yóò dáre tó síbẹ̀ ni àmọ́ lónìí kálukú nígbà wà yẹn náà àfà nítorí lẹ́yìn nínú àwọn àfà pé kò sí sí apá ọ̀dọ̀ àwọn àfẹ́ ìsìnkè á oṣù nínú àwọn osu tọ́lọ̀ ń bu ọlá fún ni. àmọ́ ní ọjọ́ báyìí lọ́lá àsìkò báyìí lọ́lá tó bá nídi ká ṣe nǹkan kan nú àwọn àsìkò tí wọ́n lọ́lọ́lá yìí ọlọ́run sọ fún wa ànábì. lápòjúwe ànábì sallallahu alaihi wasallam ó nú àwọn àsìkò tọ́rùn mọ́ nínú àwọn ọjọ́ tí òòrùn mọ́ ń bẹ̀ ọjọ́ tó lóore jù àwọn ànábì lọ́rùn ló lére kí ló àti lọ́jọ́ júmọ́ ànábì wá sàlàyé àwọn kan tá a ti lọ́jọ́ júmọ́ àwọn nǹkan yìí lálẹ́ sàlẹ́sà lọ́jọ́ júmọ́ tá a máa ṣe tó ń bè lọ́wọ́ rẹ̀ kí ló dé tó o sa kìíní kalẹ̀ tó o sàlẹ́sà fún wa lọ́jọ́ júmọ́ tó ń ṣe ìwọ bọ́ọ̀lù máa sọ pé ànábì ló sọ ànábì ló sọ ànábì ló sọ èyí tá ànábì ò wá sàlẹ́sà fún wa lọ́jọ́ júmọ́ ọ̀gbọ̀ sàlẹ́sà lápẹjúwe sọfù káf káka lọ́jọ́ júmọ́ tálọ ní aka jẹmọ anábìrún ní aka kápọ̀ látàlá tùjọjọ́ mi lọ ẹ lọ́jọ́ júmọ́ ní aṣẹ bẹ́ẹ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam nítorí pé ní súnà nù nítorí pé súnà wọn náà ń wẹ̀ àwọn ọ̀sàdúrà tó ń ńlá ni àwọn míì mú ọjọ́ sọ kọ́ kalẹ̀ nílé lẹ́mi ara wọn èyí tí wọ́n rán wọn gan ẹwu àgbákò sílẹ̀ ń bídíà èyí tí wọ́n rán wọn gan kò ní ṣe wọn ò ní kásátù káàbì yìí wọn ò sí sọ fáwọn ọmọlé kí wọn fẹ́ kásátù káàbì àwọn ọmọ sọkùn ánilẹ̀ wọn máa wọn fi ṣe báyìí pé àwọn olè mọ sọkùn ánì kalẹ̀ lẹ́bí friday táwọn yín bídíà ni èyí àtúwọ̀n náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kúlù bídíà àti dọ̀lẹ́ẹ̀lẹ̀

فليأذ الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو تصيبهم عذاب عليم ọlọ́run ní ká lọ sọ́rọ̀ wọn dáadáa àwọn tó máa ń yapa àdébọ̀ Muhammad èyí tá lóbi ní ẹsẹ̀ yìí ẹ̀ẹ́sẹ̀ ọlọ́run ní kan sọ́ra wọn o kán bá rí fìtínà láyé gbogbo ẹgbẹ́ fìtínà ìtínà ó sì lídì fún ìyàlìkíámà fún ọ ni ọ̀hún sí bá hó àbábùn alif yóò sì lọ jẹ ìyá ẹlẹ́sẹ̀ ẹ̀rọ lálìkíámà torí kó ti yapa nẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam nítorí lẹ́yìn ẹni tó ń sọ pé oṣù ọjà bò lọ́lá àmọ́tá ló lọ́lá kí la ṣe ń bẹ́ẹ̀ ìsìlámù ni ó sọ. Anẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n rìpọ́tù pé anẹ́bí ò gba àwẹ̀ oṣù kan kó pẹ́rí àti rọmọdán nìkan nínú gbogbo oṣù méjèèjìlá rọmọdán nìkan láti máa ń gba oṣù rẹ̀ tó pé wọ́n ní àwọn òrí ànábì sallallahu alaihi wasallam kó tún máa pọ̀ láàwẹ̀ ní àwọn oṣù míì tó ju ṣàbán lọ irú ṣàbán làlẹ́bí máa ń pọ̀ láàwẹ̀ wọ́n wá bèèrè ànábì Muhammad sallallahu alaihi wọ́n ní wà ànábì àmọ́ ń rí ọpọ́ máa ń pọ̀ láàwẹ̀ nù ṣàbán kí ló fà á àbẹ́ni ti sọ̀rí sí alẹ́mi tó pé nu ṣàbán oṣù kan ní bẹ́yìn rọ́jẹ́ wọ̀rọ̀mọ̀dán tí ń bẹ láàrin rọ́jẹ́ àti ọ̀rọ̀mọ̀dán tó jẹ́ pé oṣù yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti tọ́nu kọ́ra kú ń bẹ́ẹ̀ ń wò mọ̀ pé rírí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ alẹ́mi ní oṣù yìí kúrúfàù àmẹ́rù ìbà gbogbo sẹ́tọ̀ alẹ́mi adára ṣe inú oṣù wọn gbẹ̀rọ̀ sọ́dọ̀ náà ọba alẹ́mi ni wọ́n máa ń wù mí kí àwẹ̀ bẹ́ẹ̀ sábà bẹ̀rẹ̀ pé wọ́n náà ń gbàwẹ̀ ní ṣàbáyé ni wọ́n ń pọ̀ wọ́n ń pọ̀ sábà bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ kí lọ́fọ̀ ọ̀rọ̀ ní sọ́kúrò ànẹ́bí sallallahu alaihi wasallam ni máa ń pọ̀ láwẹ̀ ń bẹ̀. ó rẹ̀ ní rízì bẹ́ẹ̀ náà ni wọ́n jábọ̀ yín náà ó ń lọ́wọ́ lóòótọ́ àmọ́ tó bá ní ẹ̀sẹ̀ ti ká ń ṣe kankan bẹ́ẹ̀ ọlọ́run àtànẹ́bì ni ó sọ ọ́ ìtàn sọ fún àwọn alẹ́ ìjọba ọlọ́run bá sọ ọmọ Al-Qur'an Al-Karim قل إن عدة شهور عند الله ó ní oṣù òǹkà rẹ̀ lọ́dọ̀ ọba oṣù méjìlá ní. eléyìí ti bẹ̀rẹ̀ sí kìtàbí ńlá àwọn àlùtí ọlọ́run ọba bẹ́ẹ̀ yẹ́wò máa kọ́ lọ́kọ̀ sàmà wáàtí wọn hàn látìgbà tó ọlọ́run ọba ti dá sọ́mà àtìlẹ̀ ló wà bẹ́ẹ̀ oṣù méjìlá tá à ń lò ní sìn. ni wọ́n ń àwọn oṣù tó jẹ́ oṣù ọ̀wọ̀ tó jẹ́ oṣù àpọ́nlé dhalika dinul qayyim eléyìí ni ẹ̀sìn tó pé olùwàlẹ̀ fala tazlimu fihinna anfusakum. kí láà ṣe ní oṣù yìí kò ní ẹgbàwẹ̀ kí láà ṣe ní oṣù yìí kò ní ẹlọ́fílà kí láà ṣe ní oṣù yìí kò ní ẹsẹ̀ kankan sẹ́ṣà tẹ́ òkè ṣe tẹ́lẹ̀ náà oṣù yòókù ẹnu tó ṣe ni pé fala tazlimu fihinna anfusakum ẹ má ṣe àbòsí fúnra nínú àwọn oṣù yìí gbogbo oṣù náà láàgbọ́rọ̀ ṣàbòsí fúnra wa o àmọ́ agbọ́rọ̀ jìnnà sí àbòsí ní oṣù mẹ́rin yìí ju oṣù mi lọ bẹ́ẹ̀ bá fi àbòsí ní oṣù yìí mẹ́rin yìí ọlọ́wọ́ bínú síyàn púpọ̀ bí ó ṣe bínú síyàn nígbà tí ẹ bá fi àbòsí ní oṣù mi lọ. tuntun báyẹn kó wọn ní ẹsẹ tí ká ṣe ká gbàwẹ̀ kan ni ká yẹn lẹ́fìlà kan ni ànábì ó ṣàlàyé fún wa ṣèbó ló ṣàlàyé ti ṣàbẹ́ẹ̀ ṣèbó ló ṣàlàyé ti júmọ́

ọjọ́ ìlọ́lọ́wọ́ bá la nẹ́bí wa Musa aleyhisalatu wasala àtàwọn ọjọ́ rẹ̀ kó omi fi kó lọ́dí aburú fi hàn ànẹ́bí sọ ah, ọmọ ìyá wa la nẹ́bí Musa àjọ gbàwẹ̀ yìí ni. ntẹ́ǹpẹ̀ ní mùsùlùmí tó ntẹ́ǹpẹ̀ fi hàn bẹ́sì yé nu gbogbo ntọ́ bẹ́ sẹ́nu náfìlà àbíká nàbí kọ́tà nàbí ṣe ni èyí tí o bá ṣe ọ̀bọ̀rọ̀ ṣe. abiyọ́lọ́wọ́n bàbá alekiola وعلى آله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك طلع أبا عليكم يا الله أولي أجنجة الله كما بان نبوة محمد صلى الله عليه وسلم أصلا يقول الله قطع شيء نقا يوت من بدع قطع الله أما بدع تنبنو ستاوي إنت أنصني kò sí spẹ́ṣà ààwẹ̀ kan nínú oṣù tàwa yìí ní oṣù Rajab kò sì sí spẹ́ṣà náfìlà kan tí ń bẹ nínú oṣù tàwa yìí tàmàṣí Rajab. ìbéèrè wa lílé yìí tá a lè gbàwẹ̀ nínú Rajab bẹ́ẹ̀ ni èèyàn lè gbàwẹ̀ nínú oṣù Rajab àmọ́ nǹkan tí ò sí kò sí nǹkan tó ń pè ní àwẹ̀ Rajab. o si je ike inu osu taa jumata staaniya o nla lulo a wee mbe, amapu osi aweta nkweni awe mera staaniya inu osu sopaa a legba wee mbe, amapu osi aweta nkweni awe sopa inu omodon a legba wee nbe amaa awenbe ta nkweni awe Ramadan inú Ṣàbán alẹ́gbàwẹ̀ ń bẹ̀ àwẹ̀ kan ti mẹ́ta pé ní àwẹ̀ Ṣàbán lọ́jọ́ mọ́ndé alẹ́gbàwẹ̀ torípa àwẹ̀ kan mẹ́ta pé lọ́jọ́ mọ́ndé bẹ́ẹ̀ náà ni àwẹ̀ kan mẹ́ta pé ní àwẹ̀ alamisi àmọ́ kò sí àwẹ̀ kankan nù ṣẹ̀ríà tán pè ní àwẹ̀ Rajab àmọ́ kìí ṣe èèwọ̀ ní ká gbàwẹ̀ Rajab àmì èèwọ̀ ní ká gbogbo sùpáká lànàbì máa ń gbáwẹ̀ àmọ́ kò spẹ́ṣà rọ́jà bùn wa gẹ́gẹ́ bó ṣe spẹ́ṣà ṣàbàn tabarí máa ń gba àwọn àwẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi monday alamisi àti àwọn oṣù ojú ọ̀run thirteen fourteen fifteen tí a máa ń gba tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bá dùn ṣá inú ọjàbù yìí náà lè gbà á àmọ́ kò gbọ́ ọ̀sán fún wa pé ládá tí ń bẹ́ẹ̀ tó ń gba ọjàbù ó ju tó kọjá lọ èyí tí ò sẹ́ẹ̀dì fún un jàmá wọ́n ti wá dààmú àwọn èèyàn ìyá àwọn èèyàn ìyá táwọn fẹ́ràn ẹ̀sìn wọ́n tún wá kírètì àwẹ̀ arúgbó láwọn ọ̀rọ̀ àwẹ̀ ọ̀rọ̀mọ̀gbọ́n tó jọ́ràn ẹ̀yàn tó jọ́ràn ẹ̀yàn ọlọ́run ní àwọn arúgbó gan-an tí wọ́n bá ti rúgbó dáadáa ọlọ́run ni mo yọ̀ǹda fún ọ kẹ́mọ́ gbà mọ́ ẹ tún wá lọ kírètì àwẹ̀ kan fún wọn láwẹ̀ arúgbó ó tó bí ọdún mẹ́ta sẹ́yìn ó ní akẹ́tí máa ń bá mi báwo ìrajà bá ti dé báyìí máa ń bá ọ báyìí a ní ọ̀rọ̀ ìrajà yìí pò láti báyìí Ramadan àìrí gbà dáadáa wọ́n ní ká máa gbà wọ́n tiẹ̀ ó pa ti dàgbà àmọ́ àwọn ètò àlọ́ adé ibo ni wọ́n ti àbá èwo làwọn ti ń yá ẹ wà gbọ́kọ̀ sọ́jà sáwọn yáyà àwọn yáyà ọlọ́run ẹ wù àgbákò àgbẹ́sìn yé èwo làwọn ti ń àbá arúgbó sọ́wọ́ àjíjù gan kò sábà tó ń pè láwẹ̀ arúgbó ló dẹ̀rẹ́ islam kò sí tó ń pè láwẹ̀ arúgbó kò lè sí tó ń pè láwẹ̀ rajab abiola ọba kojú fún alágbọ̀yé ẹ̀sìn. tẹ́lá gbọ́ tẹ́lá sí rẹ́díò nísìnyí àtàwọn wá sí mi náà ọ̀dà ìbá gbọ́ kútu àmì lónìí náà wọ́n mọ̀ pé ẹgbà rajab wo wọ́n máa kọ́ àdìsí wá fún yín wọ́n máa kọ́ àdìsí wá fún yín àwọn àdìsí àwọn àdìsí ó lé fọ́tì láwọn àdìsí ń sọ̀kọ̀ pa Rajabu àmọ́ ti pọ̀ tó náà tí gbogbo bá gbéra wọn kan tẹ̀túgbà mi àdìsí lè tù tọ́sí bá dọ̀ ẹ̀yìn tù tọ́ bá gbéra wọn kan ẹ́ wọ́n sọ di sọ̀hẹ́ò àbíká sọ di hasan tẹ́lẹ̀ gbogbo méjìlá yìí àgbogbo àdìsí di fọ́ọ̀tì yìí ogójì yìí tọ́ máa pọnra wọn kọ́lá kan máa pọnra wọn tí wọ́n gun ara wọn. wọn ò dépò sọ̀hẹ́ wọn ò dépò sọ̀hẹ́ àwọn tíra tó gbajúmọ̀ dáadáa tẹ́tì máa ra àwọn tíra yìí ìmọ̀ ń jọmọ́ lójú fáwọn àfà yìí náà ẹ̀ tí wàá lajú sí kéwú láti jọ yìí náà lágbára ti kéwú bọ̀ ẹ̀ lajú sí kéwú bẹ́ẹ̀ sì lajú sí ẹ̀ ń sábò sí ni tíra tó fẹ́ dúró tó nà sùhì tíra yìí òun pọ́n àdìsù abámú àmọ́ àgbàpọ̀ ti bẹ́ẹ̀ ni pé yíwa ní anìrọ́jú ni tí wọ́n parí ẹ̀tán ló ní àdìsí yìí ó ẹ̀ bá mi tíra kan tíra àwọn náà tó ní ẹlẹ́fà yìí ké wọ́n pẹ̀kẹ́ lọ́sẹ̀ hàtùl majalis òun ti ẹ̀gbìyànjú ti ẹ̀ ó pàdé tí wá bá mú bàbá parí ẹ̀ ó wá kọ́mẹ́ntì ó ní gbogbo àwọn àdìsùn kó wá yìí o níbi ọlá tí ń bẹ fún rájàbò àdìsùn dọ̀yìn fún ní gbogbo wọn ó ti ká ń bẹ̀ wọkùnrin yìí ó tún wá dé ìrẹ́gbẹ́ òun tún lè tẹ́ tẹ̀yìn ni wọ́n pa ọmọ kéèké tẹ́ ti ń kọ́ ìsìn náà ìta àti tíkéwu tí wọ́n ti ń kọ́ bá ti máa ń kágbá ìmàdìdì èyí tí wọ́n á ti kà lọ́wọ́ ìjẹ́ sí àlẹ́ àbáhànà ó fún akéwù mà ti sún jù báyìí lọ. Bọ́dà àwọn tí wọ́n ẹ̀rọ kan wọ́n ọ̀rẹ́ ni wọ́n máa gbẹ̀tẹ̀ níbẹ̀ ọ̀ ní ọ̀sọ́ ni àti tíra kan tíra tíra tíra wọ́n ní gbogbo àwọn hadith tó wà fún àwẹ̀ rajà wọ́n ní hadith yẹn mọ̀dù ní kọ́dà àfáwà ibùn eh, tẹ́míyà wọ́n ní mọ̀dù á ti gbogbo ọ̀rọ̀ dọ̀ ibùsẹ̀ kan kò tẹ̀ dé lò nítorí lẹ́yìn wọ́n tọ́ bá ti ń gbà rajà àárọ̀ gbọ́gbà rajà mọ́ stop ẹ̀ mọ̀wé ẹ̀ gbádalẹ́ nígbà yìí tán ìyàwó rẹ̀ fi jẹ́ ara ẹ̀ mọ́jẹ́ kí ààrẹ pọ̀ wọ́n ti tẹ́ bó ti lágbára tó láti pẹ̀lú ọmọbìnrin kàtọ́ tó wá gbọ́ pẹ́ẹ́nì kan máa ń gba ìrora jáàbù tó wá ti gbọ́ yóò wá ìfẹ́ tẹ̀ wá ẹ bá ń pe lágbájá wá tó wá pè dé agbómi sí wájú àtúnjẹ àjẹ ẹ bá sà jẹun ẹ sàmú mi àmú tí ò sí wọ́n gbàwẹ̀ yóò yọ igi sí ni kọ́mọ̀jíkà alágbára báwọn lẹ́yìn káwọn fa àfa súnà lágbára pé bọ́ bá lè ṣe bídà máa ti yọ gidi ọba yìí ọmọ ìjì àmàlà àgbèrè ọmọ ìjì ọyà mú ni o yóò sì gbà mú mu kúmọ̀rù ní sọ̀rọ̀ kí ẹ lè mọ̀ pé ẹ wá wò nísìnyí àwọn èèyàn máa sọ fún wa pé ẹ wá lé ọkọ bí ẹsìn ẹjọ́ àgbà wọn kọ́ ìgbà tó lẹ́ni tí ó ń ta wọn náà àjọyàn àwájá àti ìgbàwọn tó dáa annabi sallallahu alaihi wasallam iyawo rẹ̀ jùwèríyà ó ti gbà lọ́jọ́ júmọ̀ rí aláwọn gbà lọ́jọ́ júmọ̀ rẹ̀ nígbà alẹ́mi ọba ìlọ́nà ọgbà ìlú ní sọ́ọ̀gbà lánàá ọlọ́wọ̀n ọgbà ó sọ́ọ̀gbà lọ́la ìnígbà ó ayé fi júmọ̀ tó bá ti já ẹ̀ bíbíà kò lẹ́rìí ẹ̀dí ká sílẹ̀ wọ́n gba ọ nígbà ládá lọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú hadith pé man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa rad. èyí tó nígbà ládá nù jìyà kullu bid'ati dalala wa kullu dalalati fi an-nar ni kọ́mọ̀ kó àwọn òsì hana sọ́pá pọ̀lọ́pọ̀lọ́ ní sí àmọ́ àdíjì ànábì la kà fún ọ ànábì ní ìbá ṣe bíbíà ànábì ló ní yóò wọ̀ ná àwọn òsì lọ́pá pọ̀lọ́mọ náà wọ́n lọ́ọ́ fi bíbí alẹ́ abiola ọba ọba aleke ọlá musa fún alágbọ̀yé ẹsẹ̀rẹ̀ ọlọ́run ala ilaha illallah allahumma hadina da haqqal haqqa wa sunna tibahu wa rina batila batila wa sunna tinaba allahumma ya muqalibal qulub ثبت قلوبنا على دينك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته